بسم الله الرحمن الرحيم آه المبادئ الصرفية للمدارس الابتدائية ìwé tí a fi ń kọ́ra wa ní sọ́rfù uh, ibi tí a bá dé ní àná kò náà ni àdárso àlàáàdì àrí àdárso àlàáṣírò dá pàṣẹ wa ẹ̀hìn àdárùsù al-ashir ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹwàá àbí àti ìdè ẹ̀hìn tábìn ìlànà àyẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ àbí okay okay àdárùsù sáàbẹ̀ okay okay náà àdárùsù sáàbẹ̀ wọ́n ní wázínù mùdọ́rí ẹ̀yìn fáúnlà mínà tùlàtí yìí almujarrad waznu mudari'in fáúnlà mínà tùlàtí yìí almujarrad òṣùwọ̀n táàmọ́ fi wọn mùdọ́rìn fáúnlà kí ni mùdọ́rìn fáúnlà o mùdọ́rìn ni iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí téèyàn fẹ́ ṣe so a ti ṣe ti fáúnlà àbí a ti ṣe ti fáúnlà. Eh, náà wọn àti ìṣètì eh, fún àwọn àlàjọ ilé ìtaṣọ lọ ẹ jẹ́ ká máa fọ́lù ẹ̀ lọ bí wọ́n ti ṣe ṣe wá sínú mùdọ́rí ẹ̀ fáwọn là tọ̀ fáwọn là á ti mọ̀ pé ní ọ̀nà mẹ́ta ni sílùú mùjárò dùsù láti tún sí fáwọn là fáwọn là fáwọn là so a ti ṣe mọ́ di mẹ́tẹ̀ẹ̀ta tọ́gbà so àwa fẹ́ bẹ̀rẹ̀ mùdọ́rí wọn nísìnyí bóò ni mùdọ́rì òfa ńlá ló sì máa ń rí yẹni pé àwọn àfọ̀hàn àwọn àfọ̀hàn tí ó bá wá ní òṣùwọ̀n fáwọnlà bóò ni mùdọ́rì wọn sì máa rí tó ti yé so amtila àpẹẹrẹ kọrùbà àlùmọ̀kà kọrùbà àlùmọ̀kà pé ààyè ó súnmọ́ ààyè kọrùbà àlùmọ̀kà tí wọ́n fi kọrùbà náà fílù mọ́bí náà ni tó wá jẹ́ tó wá lórí òṣùwọ̀n fáwọnlà náà kọrùbá almakan ó súnmọ́ ààyè náà láti sí tó ti yé so nọ́dọ̀fà asáhùn ó ti fọ aṣọ báhùndà almahal ààyè ó jìnà àbí ó jìnà ní ìṣesí tó ti yé náà gbówá ni àwọn mùdọ́rì wọn ti máa rí o yakurubu almakan yakurubu almakan ó ń súnmọ́ ààyè yakurubu almakan ó ń súnmọ́ ààyè now yandofo south yandofo south ó ń fọ aṣọ yabo ọdọ mahal ó ń jìnnà níṣe sí. Si àbí ó jìnà sí ààyè tó ti yé ajú eh, ó jìnà ó ń jìnà sí ààyè náà so wọ́n ní àlùbá ìwádìí kan wá fẹ́ ká ṣe ń bì ní pé fàbí nọ́dọ̀rí ka ilà mọ́dì tó bá wíwo mọ́dì rẹ ìyẹn ni àpọ́àlù àbílẹ̀ àmùsílà àwọn àpọ́àlù àwọn àpéjúwe bíi kọ́rùbà náà báwùdà wọ́n ní wàmùdọ̀rí wùn ha tajib أن العين mímọ̀dọ̀ rí مدمومة لا lágbẹ̀ẹ́ èyí في عين pé àyìnà lè fi hàn dómọ̀ ẹ̀ náà lórí ìsẹ́ni tó ti yé sọ kò yàtọ̀ wọ́n ní wá zùnù á yà fún wọn lò yẹn ni pé òṣùwọ̀n táwọn fi wọn nílù máa dí tó jẹ́ bùjá rọ́bì sùláṣí tí ó wá lórí òṣùwọ̀n fa òun là yóò mọ̀ jẹ́ kí ni o yà fún lù ya fún lù so àìnù lè pínlẹ̀ yẹn mọ̀dìmọ́mọ́ jáàdìmọ̀ tó ti yé òun òrújú ara jẹ ní o ásùnà ní o gbogbo ẹ̀yọ́ mọ̀ wá ní súnú bí ti so gbọ́ yẹn yé báyìí tó yé sọ wọ́n ní wábìí wábìí أن الفعل الثلاثي المجرد إذا كان وزنه فعل فمضارعه لا يكون إلا على يفعل بضم العين wọ́n lò ní pé nígbà tí ó bá jẹ́ kó sùnwọ̀n fi lù mọ́ lí sùláàsì mujarad ó bá ti wá ló sùnwọ̀n fáwọn là mùdọ́rì rẹ̀ náà kọ́ ọ ìyá fún lù ní ọmọ wà àyìn ẹ̀yẹn náà jómọ̀ ni yóò mọ̀ jẹ́ náà wọ́n á ní kò láṣọ kókó àlùfíìlù àsùlàsì yìí المجرد إذا كان وزنه فعلا فمضارعه يأتي دائما على يفعل so òfin tí ẹ nìyẹn pé tí fíìlù máa dì mú tó jó ní mẹ́ta mẹ́ta ọlọ́bọ̀rọ̀ gidi tó bá ti jẹ́ pé fáwọn ọ̀dà ló bá wá mùdọ́rì ọ̀ ẹ̀yẹn náà òṣùwọ̀n rẹ̀ yóò mọ̀ jẹ́ kí ni ya fún un ní gbogbo gbà kò ní yí padà kàlàmùsílátọ̀ àláwo yáà ni annalẹ̀ àyínà miniwu látàkúnú ìlà mọ̀dùmọ́ mọ̀ta gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tó wá lókè yẹn náà ní tó ń jẹ́ tó ń túmọ̀ sí ni wípé ṣẹ́ ayín nìyẹn o kò ní máa bẹ àbí tó mọ jẹ́ dúnmọ̀ náà ni yóò mọ̀ jẹ́ sódìyé so nínú ara wọn náà wá ni wọ́n ní bádùn àfọ̀hán àlàfáhùn là wọ́n ní nínú àwọn apá kan àwọn ọ̀rọ̀ ìṣe yẹn ni pínlù tó wá lóṣùwọ̀n fáhùn là ìlú ẹ̀ láti rí kí ni sọ ń bà sọ ń bà kí ni tàbásọ pé ó wà sọ àbòn nǹkan tó nira tó nira sọ ń bà ó nira tó ti yé ó ṣe ní nira áṣùbà ó lérò kọrùbà ó súnmọ́ náàdùfà ó fọ́ jábùnà ó ṣe ìṣe ojó kárùmà ó sàpọ́nlé tọ hmm? bákan náà áàdùmá ó ogbetobi gbé tóbi káàbùrọ̀ ó gbé tóbi náà nìyẹn náà hálùmá ó ṣe sùúrù káàtòrọ̀ ó ṣe tó pọ̀ sáhùlà ó ṣe nírọ̀rùn tó díyé sákùlà ó ṣe wúwo bá sùúrọ̀ ó rí tó díyé bá sùúrọ̀ ó rí sọ́bùhà ó ṣe kí ni ó sọ̀báhà tọ́bárí yàn ó sọ́bùhà ńkọ́ ó ìrọ́ sọ́bùhà ó kí sọ́bàhà òun ló kiri ó ṣe mọ́jú ó ṣe kí ní ẹ̀ láàárọ̀ látara sọ̀bà ó ṣe láàárọ̀ so ṣáàrùfà ó ṣe àpọ́nlé ṣáàrùfà ó ṣàpọ́nlé so zọ́ọ̀rùfà náà kọ́ àdìṣẹ̀yẹn náà rí ìkéyàn ó fàyàn mọ́ra fíyàn rí yàn ní ìṣẹ́kí ah rírí tí mo rẹ́ ní yìí ah, ó wà ṣáàmì ó fanimọ́rọ̀ sàbígílà fẹ́ pé sọ so, ẹni pé rírí téèyàn rí ní yẹn ó rẹwà rírí tó tó rẹwà dáadáa ni sọ gáàrùbà náà kọ́ gáàrùbà pé kéèyàn ó fi nǹkan lẹ̀ kéèyàn kú òǹbì kan àbíkọ́ wa mú gàrí nǹkan tó nǹkan àjèjì lọ́nà ti mú mọ́ gíríìbù akéèyàn lọ wọ̀ síbì kan sọ kéèyàn kú òkú kan sá lọ síbì kan sá sọ fáàrù tàǹkọ́ ó dùn wọ́n máa ń lò fún omi wọ́n sọ pé mọ́ àrùn fùrọ́ ta sódìyé mọ́ àrùn fùrọ́ ta omi tó dùn yàní pé ó dùn gan-an láwùmà blame nìyẹn láwùmà ó darẹ̀ lẹ́bi hmm, láwùmà ó darẹ̀ lẹ́bi báwùn dà ó jìnnà tó ti yé tẹ̀pẹ́tẹ̀pẹ́ jámúlà ó ṣe kí ni ó rẹwà sọ kí a dàdúró síbẹ̀ kọ́lọ̀ kó fi yé wa. Nah.